àdìsọ́ fọlọ́ ọba àdìsọ́lá pẹ̀lú àti ìfọ̀n ìwà Muhammad sallallahu alayhi wa sallam àdìsọ́ ọba buhari kọ̀dára àdìsọ́ ọ̀la ìmọ̀ba sábà nàbí. ní abẹ́ àpéjọ ìbàdà àgbọ̀yé nípa ìjọ́sìn ní ti abala rẹ̀ lọ ní alẹ́ tóbi pẹ̀lú ọ̀la ọba buhari kọ̀dára àásọ̀ nípa àlùbáàbù sáà في سجود السهو والتلاوة والشكر báàmù ẹlẹ́ẹ̀kẹfà tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìforíkalẹ̀ ìgbàgbé ìdúrósàn ìforíkalẹ̀ ìgbàgbé wàtíláwà ìforíkalẹ̀ sàtẹ́yìn bá ń ka àtúhàn tí a bá ní ti àyè ìforíkalẹ̀ wọ̀ṣọ́k ìforíkalẹ̀ ọ̀pẹ́ bóyá tí kàdáadáa kan bá tẹ̀lé síyàn ẹ́ ó ní ìforíkalẹ̀ ní ẹ̀ máa ń foríkalẹ̀ fún àwọn ọ̀ṣun àbí aburú tẹ́rù ti ń báyà ike báyà aburú ni wọ́n tẹ̀lẹ̀ sí yàn aburú yẹn wàá tẹ̀lẹ̀ mọ́ èèyàn máa ń forí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala wọn pè ní ojú oṣù ìforí kalẹ̀ ọ̀pẹ́ tó àwọn ìdájọ́ àwọn ìforí kalẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ló wà ní abẹ́ albabu sáàdì wà fi hìmọ̀ sáàdì àwọn àlàyé ọ̀rọ̀ tó wà ní abẹ́ báàbù ìlú pọ̀ al-mas'alatu al àlàyé alákọ̀ọ́kọ́ fi mashru'iyyati sujudi sahwi wa asbabi wọ́n fẹ́ sọ fún wa nípa pé báwo ni ìforíkalẹ̀ ìgbàgbé bó ló ti wà ní òfin ẹ̀sìn kí ni ẹ̀rí kan láti nù àbúlà lẹ́yìn tó bá wà ní ọ̀sán ipe yẹn máa ń forí balẹ̀ nígbà tí yẹn máa ń forí balẹ̀ nígbà tí yẹn bá gbàgbé wà asbabu kí sì ni àwọn nǹkan tó máa ń fà kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ síyàn tí ó fi di pé yóò forí kalẹ̀ ìgbàgbé lérí wọn a ìforíkọlẹ̀ ìgbàgbé yìí afẹ́ká ṣe lẹ́yìn ìgbà tí èèyàn bá parí owó òun tán èèyàn máa ń ṣe ìforíkọlẹ̀ ìgbàgbé yìí lẹ́yìn ìgbà tí èèyàn bá ti pé ìjábọ̀ra ìnáfọ̀sí sí ìhà láti lè bá a fi kíni láti lè bá a fi ṣe láti bá a fi ṣe àtúnṣe sí àdínkù tó bá ṣẹlẹ̀ sí iwájú ìhàn áwùjọ ìyá àdá àbí àlékún tó bá tẹ̀lẹ̀ tó wá nínú wọn àwọn ṣá àbí ìléyìí wọ̀sílù ṣá wọ̀sílù sáhàwì mọ̀ṣúrò ìfọwọ́ ìfọ̀ ọba wà ní ìwọ̀sọ̀lá ìfọ̀rí bá ìfọ̀rí kalẹ̀ ìgbàgbé ọ wà nínú òfin ẹ̀sìn wa nítorí pé àlẹ́ sọ̀rọ̀ wà wà ní ìwọ̀sọ̀lá tó bá yẹ ìdáná sí àhàdùkùn tí ẹnikẹ́ni bá ti gbàgbé lórí ìrúnnú yín bàlìyẹ́ lórí ìsàjàdé kó forí kalẹ̀ ní ẹ̀ẹ́mẹ́jì hadith yìí ó صحيح nínú sahih muslim gẹ́gẹ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà ń gbàgbé lórí wọn ó sì ṣe ìforíkalẹ̀ ìgbàgbé tá a sọ yìí gẹ́gẹ́ bí a ń padà sàlàyé níbẹ̀ nígbà tá a bá dá yẹ. bẹ́ẹ̀ ọ̀kadà àjùmọ̀ àlùlámà ọ̀kadà àjùmọ̀ àhìlú ẹ̀yìn gbogbo àwọn onímọ̀ pátápátá kò sí àpẹẹrẹ lọ́dọ̀ wọn alábàṣirò ìyàbí tùjú ìsáhùn lórí pé ìforíkalẹ̀ ìgbàgbé yìí nǹkan tí ń bẹ nínú ṣẹ̀ríà ni nǹkan tí ń bẹ nínú òfin ẹ̀sìn wa ni wà á bá gbogbo ẹ̀rí kí ni máa wá fà kí ni máa fà sí ẹ̀ma fi forí kalẹ̀ tó jẹ́ pé ìforí kalẹ̀ táà ń sọ yìí nìsín lẹ́yìn ìgbà tí òun ti pé tán èèyàn tẹ̀ wá fi ìforí kalẹ̀ òun lẹ́ẹ̀mejì ẹ̀ kí ni máa fà sí ẹ̀ma fi ìforí kalẹ̀ yìí alákọ̀ọ́kọ́ inú tí máa fà òun náà ní àgbéyàdà bóyá èèyàn lé fún èèyàn àti màbẹ́yà tí máa ofin kankan fún tó jẹ́ pípọ̀ yẹ kó omi fún un nínú eléyìí máa fa bí o ṣe orí kalẹ̀ ìgbàgbé wọn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ bóyá èèyàn sì kankan kù nínú ìran bó ṣe kí á kí o ìwọ wá sí ilé kan kù níbẹ̀ kẹ́rí kí o ti ìjòkó kan kù kí ti yẹ kó o jòkó lè tẹ́lẹ̀ kejì òjòkó torí eléyìí nínú àwọn akẹ́kọ̀ọ́ máa ń fa ìlú ìsàn òun náà ní aṣáàpù òun náà o ìgbèjì òun rò pé tíráka méjì kò kí ni àbíláka meta, tí mẹ́ta kò ti kí ni àbíláka mẹ́rin tí àgbẹ̀ máa tẹ̀lé ní àlérè òun eléyìí o pè ní aṣáàpù iyèméjì kí ẹ máa jáwò lórí pé tí mẹ́ta kò kí ni àbí mẹ́rin tí mẹ́rin kò kí ni àbí mẹ́rin tí mẹ́rin kò kí ni àbí mẹ́ta tó eléyìí náà ó máa ń fa ìgbàdé ẹ̀ tí ẹ máa fi ṣe ìforíkalẹ̀ ìgbàgbé ẹ ní ìforíkalẹ̀ ìgbàgbé tá à ń sọ yìí a máa jẹ́ ọ̀ràn yàn kó dúró láti pé èèyàn gbọ́dọ̀ ké nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ sí yàn lórí yàn irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni ìdàgbàdà fi'lan min jinsi salat ìdàgbàdà fi'lan min jinsi salat tí ẹ bá fi nínú àwọn tẹ́ tó jẹ́ pé ara ẹsẹ̀ ìrún náà ni kàáyẹ sí darúgbó àní àwùjọ dà gẹ́gẹ́ bí kéèyàn ó lé ìfò ìṣùjú ìṣòrùkú kan kéèyàn lè mú nígbà tó kí wọn dá sí òdìkà ló bá dá òdìkà kan sí ọwọ́ àlọ́ nígbà tó wà ní ilé òkú yẹn sẹ́fún yẹn máa dúró díẹ̀ tó tún ṣe àǹtá àgbára ní káṣe lẹ́yìn kó ṣe dúró díẹ̀ o ti wá gbàgbé kó o ti kú tẹ́lẹ̀ o máa kú pé tó wà lóko bàbá o ti lé rúkú kan mú rúkú ẹ̀yọ kan o ti lé mú tòyí wọlé yìí náà sì ní máa ti ní o ti lé láti ṣe ẹ̀yọ sí ẹ̀yọ sí ìwé kalẹ̀ orí kalẹ̀ ìgbàgbé àwọn tuntun dání àbí o lé rúkú kan mú àpapọ̀ ìforí kalẹ̀ táàkà forí kalẹ̀ ní ọmọ èlò méjì oforí kalẹ̀ ojòkó oforí kalẹ̀ ọwọ́ àjòkó díẹ̀ ẹ́ ọmọ abalẹ̀ díẹ̀ ó tẹ̀wá ìgbé òtítẹ́ ìdòwò rẹ̀ tó ní ìfowópamọ́ ìdòwò mi ẹlẹ́kẹta kí ló dé o òtítẹ́ ìkan fún ìdí ẹ̀rọ òtítẹ́ ìdúkù ìyára sálímù ara tó jẹ́ oríṣi ìrúkẹ́ ìrù òdà ló gbégé òdà ló lékún nù tó eléyìí nínú àwọn kan tí máa ń fa ìforíkalẹ̀ tí ó ti tú láti fún wa nínú àwọn kan tó máa ń fa òun náà ni àwùjọ yá àgbà àbí olé ìdúró kan olé ikú kìyà sẹ̀gbẹ́ ìdúró lórí orin ní tabakiraka alákọ̀ọ́kọ́ èyí dúró àfihàn abẹ́rẹ́bẹ̀rẹ́ kejì orí dúró àmúgbà tó yá wọ́n wá jókòó lábẹ́rẹ́ kẹrin ẹ̀ o tún wá dìde kí ló dé òbí lé ìdúró kan òbí lè fún eré hàn òbí lé ìdúró kan fún eré hàn ilé náà yóò sọ kí ni yóò sọ ní ọ̀nà yẹn fún ọkọ̀ òbí orí kalẹ̀ nínú àwọn ọmọdé tó máa ń fà á tó bá ti lé ìjòkó kan fún lẹ́yìn wọn wà láwọn fún àlọ́ yìí ní sáà tẹ̀lé ti rọ̀hà fọlá kó tẹ tó kàrà àjòkó díẹ̀ ní tètè ìjòkó tí a máa ń jòkó tó a ti kéde tó dìde o tàbí àjòkó tí sáà tẹ̀lé ti rọ̀hà tó a ti ká tó dìde ìwọ wá ti pé lákàlẹ̀ kẹta ló fi tó yẹ kó dìde òtí wá gbàgbé wá jòkó díẹ̀ ìgbà rántí fọlá tí jòkó wọn pẹ́ tó bá ti lè dìde padà báwọn ajá kó tẹ́ kí ni òdìlé ìjòkó kan òdìlé múnà òbí dé ìjòkó kan fún dé ìran lè hadith ibn Mas'ud radiyallahu anhu kí ni èyí lórí gbogbo gbàtà sọ yìí ìgbé tó láti fún wa káṣe kí ni ká ká ṣe ìforíkalẹ̀ ìgbàgbé nígbà tí a bá ṣe kí ni nígbà tí a bá lé nǹkan kan fún nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀yà kan nínú ẹ̀yà ìrọ̀rùn hadith abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní qala bina ar-rasul sallallahu alayhi wa sallam khamsan ó ní àdúgbò sallallahu alaihi wasallam ànábì kíráka márùn fún ajọ́ kan ìrùn olóko mẹ́rin ànábì wàá fi fún wa ní olóko márùn ó tún mọ̀ pé wàá fi ká ní ìdòkó lẹ́lẹ́kẹ̀ ó sára máa ní wàá fi ní ọdún wàá dìde bára mi ṣe dìde ànábì ṣe ànábì ṣe tó lè dìde àwọn kàbí náà lóde ní wọ́n ti dò pẹ̀lú ẹ̀ wàlámùnà bàtàlà ìṣàkọlá tàwátì wàtàlà ọ̀hún bẹ́ẹ̀ yà fún àtàlà ìṣàkọlá ó ti dè kó ìṣàkọlá àrẹ yàrá fún ẹ lẹ́yìn pé àwọn yẹn padà wọ́n bọ̀ fẹ́fẹ́ àwọn yẹn ebi ìdílé yọrí lórí ẹ̀ kí ló tẹ̀lẹ̀ náà mọ̀ra sí tí máa mi ló sọ àlejò wa gbọ́ tí wọ́n ṣe kí tí wọ́n kó ìrìn wọn. àlejò wa ní wọ́n yàrá fún nàṣà ànàkùn àlejò ní nàṣà ànàkùn èdè yìí kí ló bá rò yé ẹsẹ̀ tí wọ́n ti kúlẹ̀ sílẹ̀ ló fa ẹjọ́ wàhọ́ ìyá rọ̀tọ́lá hàn ní ìdàkùnkùn ọ̀rẹ́ àti pé ògbègbè wa láti rí ìmú pé tọ̀ ẹtún kọ́ ju báàmù tí wọ́n ti fún òun fún wa ní báàlà dáa àlejò ara òun kò fi fún òun fún àwọn fún àgbẹ̀ nígbà láwọn kì í ọ̀rọ̀ ló ń fa yìí dáta pẹ̀lú lẹ́yìn dáta mọ́ta wọ́n tó bá dẹ̀ ẹ̀yà fẹ́ sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ ẹ̀ ní ọba ti fi fún òun fi fún òun fún wa àjẹ́ pé àlejò márùn-ún dé òru ẹwà wọn àbí ẹwọ ẹ̀kọ́ ẹ̀ kò tó wáyé wọn láti gbé àti gbàgbé ẹ wọn ti sọ ìjọba tó kéré wọn máa gbé àti sọ̀rọ̀ àwọn ọ̀sán làwọn àti ọ̀sán wà ní bóyá wáyé ìlànà ìgbà tí àwọn ti hàn ọ̀dà sọ pé ìwọ̀n ti máa mú lọ́dún bí ìlú àti sọ̀rọ̀ àwọn ọ̀sán ti rí ànábì tí wọ́n ti fi mú wọn àbò gbàgbé ẹ̀ ń tọ́jú kí wọ́n ní fàyín dàgbà tọ̀lá ìjà náà dà wọ́n yà àdúrà wọn máa bá ní pé máa lọ bí òun náà sọ̀rọ̀ bá wà ní sọ̀lá fàm bàtàlà bàtà ní sọ̀rọ̀ bá wà ní sọ̀lá bàtà ní pé ó lè kó òní ààyè tó wà sílẹ̀ ẹ̀ bàtà ní kó bẹ́ẹ̀ sí àlọ́ ìpè bàtà ìjà àjà àjà kẹ́yìn àná ìwà àbúrò àlẹ́ yìí ẹ̀ obìnrin tó máa bá àjọ lẹ́yìn náà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ máa sọ pé kí la lọ́ọ́ ìmọ̀ àlẹ́bí ní kí la máa hàn àbájá àwọn ọ̀dọ́ kò mọ̀ àlẹ́bí èèyàn ní kí náà ní ẹlẹ́ra ara bí ní òun náà lè ní náà á ń ta àmà àtẹ̀síta wọn èmi náà máa ń tàbí lẹ́yìn ní ìmọ̀ tàbí ẹ̀wọ̀n wa àlẹ́bí àmà gbàgbé ẹ̀rẹ́ bá àná àmà tẹ̀síta wọn bá àti ẹnikẹ́ni bá ti gbàgbé fún yín lé ìran láti yẹ kí ó lè ìtajà sẹ́yìn bóyá ní kó ṣe ìforíkalẹ̀ yìí lẹ́ẹ̀mejò lẹ́ẹ̀mejì àhàdìsì yìí ó wà nínú sọ̀hìn mùsùlùmí. tó bá ṣe ìforíkalẹ̀ ẹ̀rí tó ní àdìsì ànábì kò sí bẹ́ẹ̀ tó bá yóò tó wá tún jáde kàdáwùdì tẹ́ o èèwọ̀ lọ́sẹ̀ kàdáwùdì sì ẹ tàṣáwùkù méjìlá máa ń ṣe níbi ìrun tó bá ní òkú tó bá ní òkú tó ju méjì lọ ìrun olóko mẹ́ta tàṣáwùkù méjì ìrun olóko mẹ́rin tàṣáwùkù méjì ìrun olóko méjì tàṣáwùkù ẹyọ kan ní sáfẹ́ ní àtáyá tòtẹ́ ẹ̀ bá ti wá gbàgbé lé ìrun tó lé òun fún àbójúrùnkù ìforíkalẹ̀ tó bá ti kó ìkalẹ̀ òun òní tàṣáwùkù báwo tó bá tó lọ lọ tàṣáwùkù ti adékòó tó kéde ó tún ti adékòó mi lé ìrun òun bẹ́ẹ̀ sára kan ó tó wá gbé ní ìrun adára mi. سيدنا عليه الصلاة والسلام ونصر إخوان في حديث أخوة عبد الله المسعود نعم أخوة فإذا علم بالزيادة وهو في الصلاة وجب عليه الجلوس حال علمه káwáni èyí tẹ̀ sí ṣe wọn sáré eré ìlú mú òun náà ní bíi kí ni kọ́tẹ́ yóò ṣe kí ni kọ́tẹ́ yóò ṣe gbà wájàba ààrẹ ìwé ìlú ìlú hàlà ìlú bó ṣe bàbá yìí straight ó lọ méjì òkú lọlẹ̀ òní ní sùn máa wá ní ẹni bàbá ti àyíká ní kàtúrà sí ìwà lọ rú ìwà lọ rárá o ah, ìjọlẹ̀ tó bá lọlẹ̀ òun kí ló ṣe ní lọ ìmúríkalẹ̀ òun ó lọlẹ̀ ìjókòó wọ́n wá parí ẹ̀rọ rẹ̀ níwájú kó tó wá sí ìborí kalẹ̀ tó yẹ kí èèyàn ó ṣe. hátà làwùtára ní àfihàn àrùkù rẹ̀ káàdọ̀ ayé pé òkú ló wà tó fi rántí pé àlékún ló kí ó ṣe kíni ó lọlẹ̀ bẹ́ẹ̀ láti ó kàlùkù jì لأنه لو استمر الزيادة مع علمه لزاد في الصلاة شيئا عبدا. تو إذا كنت تبغى تقول لي ليس تو ipe òun rẹ̀ lékún o wá kàn nínú ajẹ́ pé o màámà nínú o màámà lẹ́hùn fún un ìgbàgbé tí kò bẹ́ẹ̀ o ti di pé tó o mà tó ajẹ́ pé o ti màámà o ti nínú o ti lẹ́hùn fún un wà á kà láyé lé eléyìí o ti lẹ́tọ̀ fún wa kò lẹ́tọ̀ àgbọ̀dọ̀ màámà látàlẹ́ fún ìran ọ̀nà alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tó ti dọ̀rọ̀ yẹn fún wa nílọ́nà tá a bá pàdé òun náà nígbà tá a bá lé kan fún nínú àwọn tó jẹ́ nínú ẹ̀yà ara ìrun gẹ́gẹ́ bí òkú gẹ́gẹ́ bí foríkalẹ̀ gẹ́gẹ́ bí ìjó gẹ́gẹ́ bí ìjòkó bí a bá ti lé kan fún gbogbo àwọn tó tà ń sọ ìlú láti fún àti àti gíní ẹ̀ẹ́dẹ́gbàjìlá. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ìdàgbàsílẹ̀ àmọ́ kọ́bílà ìsìnmáàlì fọláàtì tí ẹ bá ti lè sálámà síwájú kí òun tó pé inú rẹ̀ ò sí pé pé wà lé lákàtà kejì ni mo ti wá gbàgbé mo rò pé ẹlẹ́ẹ̀kẹ́ ni ló wà ọba sálámù tẹ̀gbẹ́ òkúlà torí wẹ́lẹ́ yìí náà ìdú láti kọ́ kó ṣe kí kó ṣe sùjúdù ká orí kalẹ̀ gbàgbé nítorí hadithu Imran ọ̀sọ́yì wọ́n ti yàgbọ́ àwọn àdì ó ní sálámù nàbí sallallahu alayhi wa sallam ní sàlámù raka'ati min al-'asr ó lá nàbí sallallahu alayhi wa sallam ànábì sálámù lórí rákà ẹlẹ́kẹ̀ẹ́ta rákà mẹ́ta ìdúró ẹ̀kọ́ ti di wájú kó sàbẹ̀rẹ̀ sálámù lórí rákà ẹlẹ́kẹ̀ẹ́ta في صلاة العصر من الصلاة من من العصر يجيهم على قائد على ابن ثم قام فدخل الحجرة بنى صلى الله عليه وسلم في الجنان وفي عندهم مجد يبا وليكه فقام رجل فقيت بيديه أراكم إنفا وبعد ذلك وأما قيت بيديه ṣe ẹ̀tọ́ wọlé ní kíni ẹ̀tọ́ lọ́wọ́ méjì àná wọlé fún tòun àmọ́ wá pè ó wá sọ báyìí pé àkóso ìrọ́pì sọ̀lá tí wọ́n ti bá wa dín ọ̀tún ni wọ́n máa lò pé ó ti dínkù nù àkóso ìrọ́pì sọ̀lá tí wọ́n ti bá wa dín ọ̀tún ni nígbà tó gbà wáyé وخرج فصلى الركعة التي كانت ركعة كانت ركعة بعد صلى الله عليه وسلم في جال والد anabi wa ti raka tó fi lẹ ẹ raka yọ kọdókù ó ti di ìjọba ọgbà ó ti fi raka yọ kan fún wa fún masalam lẹ́yìn anabi wa sálámà nígbà tó bára màtá wọn bàtà yàrá gbàgbà lẹ́yìn ìsàhàwù lẹ́gbàá àbí wàá fi kalẹ̀ ìbòlí kalẹ̀ gbàgbé lẹ́ẹ̀mejì tó má sàlàmù wà sàlàmà ẹ̀rí kò sí kíni kò sí bàtà òwúrọ̀ rúbọ ibi tí ma wà fáwọn ẹlòmíì ẹlòmíì ma sọ pé wáyé kókó ọ̀bùnmí ló dé ẹ́ sára ọkọ̀ òní kàkáyà má sára pé báàgì ló dé ó tún wá pàtàkì ọ̀rọ̀ ìbáwò gbogbo àti bàálí ló dé mo fẹ́ kalẹ̀ lẹ́yìn sálámà ni àbílẹ̀ tó fọ́ sálámà kò sí tàṣàwù kankan ní ẹ̀yẹ rẹ̀. Nàá nínú àwọn ìgbà tó tún máa ń di ọ̀nà ẹ̀fọ́ wa ike káfíńkiri káfíńkiri orí kalẹ̀ òun náà ní ìlà láhànà láhànà yòóhí lòdì máàná sáhàwá. Téèyàn bá gbàgbé tó wá ń ka ìtakùkà nínú àlùkò àná ní ìkàkúba ní ó ká ìdùnnú àgbà ní nǹkan tó jẹ́ pé kíni ní nǹkan tó jẹ́ pé yóò di yóò yí ìtumọ̀ àgbà padà ẹ̀dùnú àgbà yóò yí ìtumọ̀ àgbà padà tó tó wá sí ìkàkúba àwọn ajẹ́pé kíni ajẹ́pé olùkọ́ ìkàlẹ̀ lábòjú ilé tó kàkúba tó bá dé àná ọwọ́ abẹ́ ka iná iná àpá iná tẹ̀lifẹ̀ òṣà wọ́n ní iná àpá iná tẹ̀lifẹ̀ òṣà ẹ̀wọ̀n bá wá sọ fún mi náà wùdà ẹ̀dùbà ẹ̀dùbà yìí ni ó ti kò jẹ́ ìdúgbò tá a bẹ fún mi ní bàtà mi pẹ̀lú ilé ìyá nípa àwọn tàbí náà fún mi nípa àwọn tàbí náà bá a ìbò ìtàlẹ̀ ìtàgé ẹ̀dùbà wọn. tó àyíká ti dúró yìí ìyàtọ̀ wọn tó ti fàájà ká ó tó àgbà ìgbé ẹgbẹ́ ó ti máa la fàájà àwọn tàbí wọn tà wọn tó fàájà ìgbàtà wọn ẹ̀dùbà wọn. ẹ̀dùbà wọn tó fàájà kàlà lẹ́sẹ̀ lé wàlà láàyè ó sì máa wàlà bọ́ ìlú wọn ká ó ti wá gbàgbé nígbà tó jẹ́ pé ẹ ó ti máa ń máa ká yín àtẹ́rẹ́ ó ti wá máa ń máa ń tẹ́lẹ̀ bájà àgbàgbà mi màmá lélẹ̀ yìí ó ti wá máa ń lélẹ̀ yìí sọ̀rọ̀ yìí ó ti lè kalẹ̀ láti tó bá máa máa ẹ ó mú bá bájà ká ó ti rẹ̀ lára ọ wá ní á bájà àgbàgbà mẹ́ta lé ní ìgbẹ́kì ìwé bá àwọn ọ̀rẹ́ bàjẹ́ وقبيل المغلوب عليهم ولا الناهين أتب غير المغلوب عليهم ولا الضالين إليه ثم الله من البعيد ìwọ̀n ní ìpàdé bá nínú àwọn ọmọ tí wọ́n ti ní nínú nígbà tí èèyàn bá fi ọ̀nà ìmọ̀lẹ́ nípa àwọn ọ̀rẹ́ àwọn ọmọdé àmọ́ pé ọ̀ràn ẹ̀yà ni nínú àwọn ọ̀ràn ẹ̀yà ẹ̀yà wọn kò tẹ́ ìbá ti nílẹ̀ èyí ó ti ní èyí ó ti ní orí kalẹ̀ ìgbàgbé kò sílẹ̀ náà nínú àwọn ọmọdé dájọ́ àti ọ̀gá wa ní ọdún láti ní pé ó tẹ̀lẹ̀ fẹ́ẹ́ wà ní àmì kéwù ọ̀hẹ́nà rahma ọ̀dí ọ̀wọ́ àgbà àìsàn ọ̀dí ọ̀hẹ́nà olóògbé àti ìwà فيقول بأنه صحيح البخاري عن صحيح مسلم قل صلى لنا رسول الله صلى الله عليه وسلم ركعتين من بعد الصلوات قل يا سيدي يوم ركعت الاسبوعين لني أوافق منه النبي صلى الله عليه وسلم قل كان منه ثم قام فلم يكن ilé abẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìdílé ẹgbẹ́ tó kó ó lára ti bá dìde ànábì ò bá dìde ànábì ò dìde kó yá àní àdájọ òjòkó láti ní láti tàṣàbù àtàyà alákọ̀ọ́kọ́ yẹn àdájọ òkè wàpá ọmọ láti máa àrùn báyà ti di pé àwọn náà bá ti di kẹlá fún ìjọba wa ní sọlá wàlá máa bá lọ sọlá àgbàlú wàlá bá ọ̀nà nígbà táwọn ti wá ń parí sísá wàlá bá ọ̀nà ẹ̀sìn ìgbà àwọn aláǹtà pé káàkiri ó sálámà ó lè tàṣàbù náà àwọn àlejò yóò sálámà kí alùpùpù àwọn àgbàlù bàtà yàrá tàbí ó tún wá lọ orí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀mejì wà hùwà jáde ní kéèké náà ló lọ ẹ ọmọ sáré dàmú ọba karama ẹ lè tí ó lè rí adájọ́ ti sọ fún jẹ́ ìjà ọ̀rá nìyà ọ̀rá yẹn jẹ́ ìkàtà táwọn èrè o adájọ́ wa ìgbàlá wa ti fún adájọ́ ìgbàgbé ọ̀rá ti fi ó ti wá lè ìforí kalẹ̀ náà. ثبت هذا بالخبر في من ترك التشهد الأوسط ويقاس عليه سائر الواجبات تو أباني إليه سيرين لنظر على صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم ó fi nǹkan tí ń jẹ́ kàṣáwù ànábì ìbílẹ̀ ànábì gbàgbé kàṣáwù lérí ìwọ̀n tòbátà ànábì wá gbàgbé kàṣáwù yìí kí lè ànábì ṣe ànábì jókòó ṣùgbọ́n tó ti wá ṣe ilẹ̀ fún wa orí ìdíje ànábì sọ̀rọ̀ láwà ní òtẹ́lẹ̀ jókòó a jẹ́ pé túláàsì ní fáwa náà nígbà tí a bá ti gbàgbé ìkàtà tó bá jẹ́ ìkan nínú ọ̀ràn yẹn kìí àfi náà pélé yìí kìí ṣe pé dandan ní káàdì káàdì ìṣe kíni ó ṣe ìforíkalẹ̀ ní gbogbo tó bá jẹ́ ọ̀ràn yẹn kọ̀ọ̀kan lókè ìgbà tá a bá ti ní kó ṣe é lóògùn gbàtà wáyé sáà nẹ́bí sọ̀lá wáyé sọ́lá fi ṣe níbi nǹkan kan tó jẹ́ ọ̀nà yẹn bí irun ajẹ́pẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ ọ̀nà yẹn níbi irun àtàbá ti gbàgbé rẹ̀ sáà ti ṣe ajẹ́pẹ́ àmọ̀ sí ìkórè kalẹ̀ ẹ káàlà wáyé sí ìyá àwọn nǹkan tàbí kàfẹ́ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀nà yẹn rún òun náà ni ẹ̀mí òtẹ̀fìrọ́n ẹ̀ lẹ́yìn òtẹ̀fìrọ́n ti lè rán òun náà ni gbogbo ìkórè kalẹ̀ yẹn yẹn yàtọ̀ sí ìkórè gbogbo pápátá ọ̀ràn yà ni ó wá tàbí òsì aláwọ̀ pátó fi lọ fún ó sì fi kéde sáà ó wà pé òsì aláwọ̀ pátó tó fi kéde fún gbogbo àwọn àwọn ìlú yẹn àwọn tẹ̀síọ́ọ̀tì yẹn tó kíná orúkọ rẹ̀ àwọn tẹ̀síọ́ọ̀tì òun náà lọ́pẹ̀ ní tẹ̀síọ́ọ̀tì ìntìkọ́ọ̀lì tẹ̀síọ́ọ̀tì àlẹ́ntìkọ́ọ̀lì àwọn tẹ̀síọ́ọ̀tì àti kò ní séjì kan sí ó wọ́n ti fi sẹ́yìn Allahu liman hamida báyà ìmáàmù yọ ni àbí òlú dáàbò ní ó wà á ti sọ sẹ́yìn Allahu liman hamida nínú àwọn ọ̀rọ̀ ìyàwó ni ó ti mí ni ó ti dúró dáàbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni rabbana wa lakal hamd wọ́n tó bá jẹ́ ẹni tó jẹ́ ẹni tí ó lẹ́yìn ìmáàmù ìmáàmù wá ti sẹ́yìn Allahu liman hamida wọ́n wá òdìdára ẹ̀dìbà rẹ̀ eléyìí wà fún àkọ́kọ́ nìkan ni so àmọ́ ìmáàmù àtẹ̀síńdára sí ẹ̀dìbà rẹ̀ súnà ló jẹ́ fún súnà ló jẹ́ fún ìmáàmù àtẹ̀síńdára sí nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà subhana rabbi al-azim káṣe subhana rabbi al-azim ó kéré jù lẹ́ẹ̀kan nígbà tá a bá wà lórí orí kalẹ̀ lórí èrùkú eléyìí náà yà wọ́n tó bá lọ kó àgbẹ̀ kan ìdílé ẹ̀dìbà rẹ̀ sọ̀rọ̀ pé ó ti odìgbì odìgbì tó jẹ́ ọ̀nà ìyàká rẹ̀ mú bẹ́ẹ̀ náà sùhánà òbí àlàálá ó kéré jù lẹ́ẹ̀kan pàṣẹ bá wà síbi wọ́n tó bá ti gbàgbé ẹ̀ ajẹ́pọ̀ ti kiri ajẹ́pẹ́ ó ti orí kalẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́pẹ̀ tó bẹ́ẹ̀ yìí lẹ́yìn sàjàdẹ́ lẹ́yìn bàtà bá wà láàrin tó bá tó kalẹ̀ ó lórúkọ ẹ̀rù yóò kọ̀ọ̀kan wò pé à kí ni màá mú tẹ̀lé ìdílé àti ìdílé káàkiri àwọn tó ṣe kankan òun ti ṣe nǹkan tí wò kọ́kọ́ ṣe nǹkan ẹ̀sìn bá mi bóyá àgbà tó ṣe oṣù nǹkan tí wọ́n ti wọ̀ ni ẹ̀hẹ́n tó látara yóò ṣe kí ni yóò ṣe àdúgbò sáré ó ti bá mi kò kẹ́kẹ́ bẹ́ẹ̀ lẹ́nu àtàṣáwùn àwọn àtàyà alákọ̀ọ́kọ́ lé ìran àìní àwọn àdúgbò sáré náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdúgbò tó láhu ẹ̀sì bá mi ká nígbà tá a bá ń ṣe àtàyà yìí nínú àwọn kí nínú àwọn nínú àlùfáà wà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ló wà ọba yà wò jòkó ọba yà wò jòkó ọba kò jẹ tó a jẹ pé o ti dára ẹ̀ tó a jẹ náà rí bí àwọn nǹkan tí ó jẹ ọ̀rọ̀ ẹ̀yà tó jẹ pé tí a bá ti ṣe kíni tí a bá ti gbàgbé bẹ́ẹ̀ tó tó láti ṣe ó ti yóò fi yóò fi yóò fi sàrò dà ẹlẹ́ka nínú àwọn nǹkan tí wọ́n ti ọ̀rọ̀ yẹn fún wa káàbí ti orí kalẹ̀ ìgbàgbé òun wàlàmùyẹ́ dèrè kámsọ̀ là nígbà tó bá ti gbàgbé níbi iye tó kí níbi ìhàn wà á mọ iye tó kí má wàlàmùyẹ́ dèrè kámsọ̀ là ṣùgbọ́n ni máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn ẹ̀ẹ́n ti dáhùn nígbà tó bá ti wọ̀ ọ́n yóò máa rọ létí ọ̀nà ti gàbáyì ọ̀nà ti gàbáyì ọ̀nà ti fi tó lọ́lọ́ nítorí ọ̀nà ti máa ti pẹ́ pẹ́ bẹ́ẹ̀ àti sábẹ́ tó bẹ́ẹ̀ rẹ́ ti wá rẹ́ ọwọ́ ṣe lè méjì ṣe àdàbí ọ̀rọ̀kà àti síbi iye òǹkà aráka ọ̀wọ́ abẹ́ tó kí torí eléyìí ti sìn ọ̀dà ìgbà náà sọ̀lá tòlé eléyìí máa tẹ̀lé sí àlè kíni lérí ìrún a máa tẹ̀lé kíni lérí ìrún bá tẹ̀ bá wà lérí ìrún kí ẹ bá ti kíni kí ẹ bá ṣe iye méjì tó pé mo lè ìrún pé ní àbí ìrún pé ní tó eléyìí àdàbí sọ̀lá wà àdàbí sọ̀lá àdàbí sọ̀lá wà àdàbí sọ̀lá àdàbí ní ilá àdàkùn arábìnrin dájájú àdìbò àbò rẹ̀ ìrọ̀ ọ̀hún ọ̀dí ọlọ́run àmì arábìnrin dájájú ẹni kọ̀ọ̀kan yìí ìlà kọ́ọ̀mà yìí kọ́ mi tó bá ti gbèrú ọbẹ̀ sí òun yá ẹ̀hún ṣe ìpọ̀ ìtọ́nu wàá bá tí ìtàn bá wá bá kí náà wàá dé fún bàlákàtà àlẹ́ yóò da ìmọ̀ lọ́wọ́ yóò da ìmọ̀ lọ́wọ́ yóò da ìmọ̀ lọ́wọ́ hátà àlàyé ti kàn sọ̀lá títò fúlàní lọ́wọ́ yóò fi má yóò kó ẹ̀sìn pọ̀ yóò máa rán létí eléyìí máa rán létí eléyìí oníṣẹ́ rán eléyìí dáhùn rán létí eléyìí ọba ogun yẹn ọba sọ̀rọ̀ ọ̀wá ti máa dèdè lórí ilé ìrùn anábìrì pàdébà wájà dàgbàrí ta àhàdókùn tí wọlé ìbá ti tẹ̀lẹ̀ sẹ́nì kan nínú yín pàdéyà tí ó ti tẹ̀lẹ̀ lẹ́yìn ó ti ní kó ṣe ìforí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n wà já nígbà tó bá wà ní eré ìṣòwò rẹ̀lẹ́ ìṣòwò àti ọ̀rẹ́ Bukhari àti ọ̀rẹ́ Muslim. Nàám torí wo ìṣẹ̀lẹ̀ yìí tó bá tẹ̀lẹ̀ síyàn ẹ̀dí bá wọ́n ni wà láti yìí wọ́n wà lórí tẹ́yẹ bá ṣe èméjì èèyàn máa wà láàrin méjì bí èméjì alákọ̀ọ́kọ́ ìmọ̀ ayẹ̀kúnlẹ̀ jákòbí lórí tẹ̀síhí lè áàdì ìmọ̀lẹ̀ yìí ìmọ̀ sẹ̀rẹ̀ tí ẹ̀ ń bá gbé tó mọ̀ sí èméjì iyèméjì wo ṣe déédéé lọ́kàn rẹ̀ ṣé méjì mẹ́ta ọkàn rẹ̀ òṣùwọ̀n fún ọ pé ó dà sí mẹ́ta ni sàfẹ́ kòkòrò àti mẹ́ta àwọn oníṣẹ́ ló tẹ́kiri òun ló wé nínú ọkà rẹ̀ tó ní bá tẹ̀rẹ̀ síyàn níbi ìyèrè yìí pàbí ha bí hàrá tó bá tẹ̀rẹ̀ jọ mẹ́rẹ̀ ibi ìtẹ́síbà tó rò pé látàfẹ́ ẹ́ tó tó bá jẹ́ pé ṣáàkù yìí ó lè tẹ̀rẹ̀ yìí ó bàbáyá èwo ló tẹ̀rẹ̀ méjèèjì kí ni nǹkan tó ṣe níbi eléyìí pàbí ha bí tẹ̀rẹ̀ bá tẹ̀rẹ̀ jọ yá òkùnrin àpá yìí wàyá gbìnà àlejò sọ̀rọ̀ wọ́n rò pé méjì mo kí àbí mẹ́ta èwo ló kéré jù méjì mo kí àbí mẹ́ta èwo ló kéré jù méjì ọ àmọ́ ọ máa gbà pé méjì mo kí bá ó sì wá di ẹlẹ́kẹta ó sì wá di ẹlẹ́kẹrin wọ́n fún ológun ẹlẹ́ ológun mẹ́rin wọ́n fún ológun mẹ́ta ó sì ẹlẹ́kẹta tó síbẹ̀síbẹ̀ ẹlẹ́ òsèké ni òsì dára àdúró ó sì forí kalẹ̀ nítorí pé àtúntò bá wà ní ọ̀sán láti sọ pé ìràṣàkà àdúgbò ń fi sọ̀rọ̀ àti tí ẹnikẹ́ni bá ti méjì níbi ìhun rẹ̀ pàdàmìyẹ́jì kàtúfọ́lá kàláàtà àmọ́ àrùbà ọwọ́ àmọ́ ètò òdìkí mẹ́ta ni àbí mẹ́rin anábì ní balẹ̀ ẹ̀dùn àhìn ṣak anábì ní gbá ìyè méjì dànù gbé ìyè méjì wù gbàgbẹ́gbẹ́ kan wà ní ẹ̀kùn àlá màtá ìfọ̀nà ọwọ́ àmọ́ ìmọ̀ rẹ̀ fà lórí tó bá ti mú ìtò lọ lójú kí ló dá ìlú inú méjì àti mẹ́ta ìlú dájú ó dájú mẹ́ta ni déyàn ti èméjì lójú pé tó ti pé mẹ́ta àmúdájú méjì kò ti kí tó alábìsí kò mọ ìmọ̀ lórí tó dá lójú mọ́ lẹ́yìn náà kó wá sí fún ẹlẹ́mẹ̀lú lẹ́ẹ̀mejì iwájú kó tó ti iwájú kó tó ń sálámà. Naam, àmà ìgbà àbáraba àdàlọ́nì yìí, àmọ́ tó wá jẹ́ pé nǹkan kan ó ṣe kí ni ó dominate ọkàn rẹ̀ méjì ní àdúmẹ́ta ni àkúndàgbé ah, mẹ́ta ni méjì ní àdúmẹ́ta ni òun á rò pé àdúmẹ́ta nìkan kan wà tó jẹ́ pé kí ni tó bẹ́ wé nínú ọkàn rẹ̀ tó bá tẹ̀lé sí ọba wọ̀tàrọ̀jà ágbèrè ẹ̀fà ìnáwó ìyá àmàlù yìí èyí tó bá dé ọkàn rẹ̀ tẹ̀ tó tẹ̀sán wọn òun náà ló fi kíni òun náà ló lò wọ̀yẹ́fúnná alẹ́ yìí òun náà ló fa ìròyìn pa alẹ́ lórí wọ̀tẹ̀kẹ́ tuntun sàjàdé yìí sàbù síbẹ̀síbẹ̀ náà ó tún ṣe ó tún forí kalẹ̀ ìforí kalẹ̀ ìgbàgbé gbogbo bí máa ń ṣàkóso àwọn ọ̀dọ́ ẹjí lè méjì àti àwọn sáà nílò kò kí mẹ́ta dàbí tó alẹ́bí ní kó ṣe kíni wáyé bí mẹ́ta hàbọ̀ sọ̀wọ́ àbí kó gbìyànjú láti wò pé ìwúlò ṣe kíni kó kó àtẹ́ǹtì láti wò pé ìwúlò kọ̀rẹ́ ṣe méjì dàbí mẹ́ta ni tó máa lè ti máa rẹ̀ tó bá ti wá gbìyànjú tó ti wá dá sílà tó mẹ́ta ni kó wá pa irú kó parí ìwọ̀n ẹ lórí ìtọ́kàlẹ̀ ti kíni tọ́kàlẹ̀ gbà pé òun ló ti kíni òun ló tẹ̀wọ̀n yẹn tó máa lè yóò tẹ̀lé lẹ́yìn náà kó wá ti kíni kó wá sálámà tó máa lè yóò ti kàjìlá tẹ̀ lẹ́yìn ìgbà kó wá ti kíni kó ṣe ìforí kalẹ̀ lẹ́yìn bá tó bá jẹ́ pé ìdílé tó jẹ́ pé òòlé tẹ́gínní òòlé ìkákan ò tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ méjèèjì ẹ̀ méjèèjì náà ti fi fífi fífi iye méjì fífi fífi pé méjì tó kí ni fífi ló gbà mẹ́ta mo kí ni fífi ló náà gbà fífi fífi lọ tó àlẹ́bí kó mọ́pa lórí èyí tó kéré jù ẹ̀dí bá wù lẹ́gbàá tó wá kó síwájú tó tó wá sálámà olóṣèlú kí ni ló ṣe forí kalẹ̀ ó kíá níbi àdìsí eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí àdìsí ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ pé ó ń ṣe èléyìí àmọ́ ìgbàmú tá ẹ́ àríkà mú fọ́tí títì ìdójẹ́ títì olóṣèkiri olówó jù lọ́dọ̀ rẹ ó mọ ìlú rẹ pa lórí ìfòrí owó jù lọ́dọ̀ rẹ ó wà á ṣe ìfòrí náà nígbà wọn bá àdàkàrà lẹ́gbàá tó bá ti tẹ̀lé lẹ́gbàá tí ó bá sára mọ̀ náà so àwọn àyíká àkàfúnáwá àwọn àyíká àwọn náà ní àwọn àyíká tó ní ti ọ̀rá yẹn fún wa láti fi nìkan ṣe oríkanlẹ̀ ìgbàgbé. ẹ̀rí àyè mi bẹ tó yẹ pé àkàrí ayé mi ní ọjọ́ tó ti lọ kí ó ní ti pẹ̀lú àwọn àyè tó jẹ́ pé tó nà ní fún wa èyí ti kíláàsì àwọn àyè dáko sáà kàyé ti kíláàsì lágbọ̀dọ̀ sí lágbọ̀dọ̀ sí oríkanlẹ̀ yẹn. àmọ́ àyè tó jẹ́ pé tó nà ní òun náà ní ìlà àtàlí kọ́ọ̀dé màṣúwò tó bá sọ tó bá ka kankan ọ̀rọ̀ kan tó sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn wà lára tó sọ òun ó wá ń kọ́ àmọ́ ààyè rẹ̀ mọ́lò tó ó pé síbi ààyè kò mí kàlùkìrọ́ àti kèlùkù rẹ̀ tẹ́lẹ̀ kó gbàgbé ìsìn lérí ìlú ọba kàmáfíà lérí ìlú tó ìlú eléyìí ìsìn wọ́n ti dúró àwọn àlejò ìlú ọba kàmáfíà wà tó ìlú eléyìí ìsìn àyíká Qur'an lérí ìlú wọ́n dàbí ìlú àyíká lérí ìlú ẹ̀ ọ̀tàṣà òun ìlùkìyà àyíká tó wà lérí ìlú ọba ti dàgbéra wákàtà ìyá so máa rí torí eléyìí ní máa rí ìyá mi ọ̀dùn àti owó fi dárí kan náà yẹ so pẹ̀lú pé o wá sí ní àyẹ̀lẹ́sẹ̀ àyẹ̀sí oúnjẹ kó ṣe kàá yẹ kọ́ á èsì òkú máa kọ́ orí yìí kò hàn ọ̀rọ̀ bíi àlàyé jẹ́gbà tó wà ó tóbi ní sùhánù bẹ̀rẹ̀ sùhánù bẹ̀rẹ̀ tó wà ní ní ìgbà kàkúrò aláwọ̀ ìgbà kàfáàfíà ti ẹ̀dínwá mi eré yìí ti sọ́nà ní afọ́ àti sọ́nà ní sọ̀rọ̀ àwọn ẹ̀dínwá tó sùn o ti ka bẹ́ẹ̀ kó ka bẹ́ẹ̀ o tún wá sí ní ìmọ̀ra ka tó àpàlù ka tó ìwélé ìforíkalẹ̀ tó ṣe ìforíkalẹ̀ tó nà abẹ́kọ̀ ṣe ó gbàlá dájú bá ṣe ọ̀tí ìrọ̀bá ṣe ìforíkalẹ̀ ẹlẹ́yìn náà kò sí kíni bẹ́ẹ̀ kò sí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àti ìṣòro àwọn àlejò ọ̀la àti ìjà anábìtó ní ìlà àlejò ya mọ́ bàjẹ́ tí ó ti ṣàjà sẹ́yìn anábì ti ẹni kẹ́ni tó bá ti kíni tó bá gbàgbé ó ṣe ìforíkalẹ̀ méjì òpòlì Ah, nítorí ọjọ́ tó fi lọ ní tó bá lọ́la ápọ̀ tó ti ẹ̀ ààyè àwọn ààyè táàdì máa ń gbé ní táàdì máa wá forí kalẹ̀ lórí ọ̀ táàdì máa ti forí kalẹ̀ gbàgbé tó pẹ̀lú ìrọ̀lọ́ ọlọ́run táàdì wọn sàálà ìbéèrè tó bá wà lórí ìgbélò sàáwí àtúnkìní àtọ̀dọ̀là kí lè mọ àwọn ìdíje ara rẹ̀ tábà ti parí ìgbélò sàáwí lọ́la tó àwọn abẹ́ ìdíje tó bá yẹ ìforíkalẹ̀ tá a máa ṣe nígbà tá a bá ti tẹ̀lé wá sí Quran lẹ́yìn náà ṣe wá sí ojúlù ṣó ìforíkalẹ̀ tá a máa ṣe ní ìforíkalẹ̀ ọ̀pẹ́ àgbà ọ̀sọ̀rọ̀pá wàhálà ní ìlànà Muhammad wàhálà aláàbí wà ábìlí wọ̀sálà kí ni tó bá mú nípa tó bá yẹ kó dé nínú ìtàkùn kò òsì bá tó gbé àti ìta ìtọ́ bíi ẹ̀dá ìta ìtọ́ bíi ìtàlẹ̀ náà bẹ́ẹ̀ tẹ́ tẹ́ bẹ́ẹ̀ yóò jáde ẹ̀ tó bá tó bá jáde àti tó bá wá jáde ẹ̀sẹ̀ wá sí ẹ̀sẹ̀ wá sí ọ̀rọ̀ àwọn àlẹ́ àlẹ́. Yang kaya itu, eh, eh, yang orang orang sẹ́ni wọ́n ti lé wájú ní ìfọ̀ àlọ́ kaná tó tó omi náà wọ́n fẹ́ tó lè fẹ́ kaná wọn ẹ̀dẹ̀ bá omi tó dáa sí omi yìí ní ìnáwó wa ní àyíká wa fún mi bàbá tó fi lọ́wọ́ ní wàá fún ẹ̀rọ tó wà lé ìwọ̀n omi ẹ̀ ọ́ tó wà lọ́wọ́ tó wà dáa kàdé níta tó ká ó dàwà sí ó dàwà lọ lé kaná tó tó lè

ọmọ ọmọ sí ẹ̀kọ́ nínú rẹ lọ. báyìí pẹ̀lú àtúntò náà ló tó wù náà ló wá kàkà yẹn ò tọ́ bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bá wọn lọ wọn kọ́ sínú rẹ̀ ìgbà tó ti gbé lẹ́nu wọn lọ wà ní ẹ̀hẹ́n ọ̀wá wa. ìfàkọ̀lọ̀ àti ìṣẹ̀lẹ̀ àyà àyà àti ìfọ̀kànlẹ̀. ọ̀rẹ́ bèrè bèrè. ẹ́ ẹ́ ẹ́